Fẹ́yìkẹ́mi aya Ọ̀yálékè ni orúkọ tí èmi ń jẹ́ Èjìwùmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ arẹwà tí gbogbo ẹ̀yin olólùfẹ́ máa ń pè mí mo jẹ́ ọmọ bíbí ìlú Ayétòrò Ẹ̀gbádò Yewa North mo sì tún jẹ́ akẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí olùkọ́ àti pèdèpèdè tàbá wo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Oko Primary School mo lọ sí State High School secondary ti grammar lẹ́yìn ẹ̀ mo tẹ̀síwájú lọ sí Yaba College of Technology mo tún tẹ̀síwájú lọ sí University of Ado-Ekiti lẹ́yìn ẹ̀ mo fàdàgbà ètò ọ̀rọ̀ sí LASU lẹ́yìn yìí wọ́n fìwé pè mí ní Mombasa ní Kenya láti wá gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé látìgbà tí mo ti wá jẹ́ ọ̀mọ̀wé ni mo ti ń jẹ́ pèdèpèdè lórí ẹ̀rọ amóhùnmáwòrán mo sì ní àǹfààní láti ṣiṣẹ́ lórí Orísun tẹlifíṣàn Orísun tẹlifíṣàn jẹ́ orísun tẹlifíṣàn tí kò lẹ́gbẹ́ rárá ní gbogbo ẹ̀ka tẹlifíṣàn tó kù nítorí pé tí a bá ń sọ ní ti èdè wọ́n tayọ tí a bá ń sọ ní ti àṣà wọn ò lẹ́gbẹ́ nítorí pé ní ọ̀pọ̀ ìgbà la máa ń bu omi ìmọ̀ mu gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn pèdèpèdè lórí ẹ̀rọ amóhùnmáwòrán ti Orísun mo jẹ́ ẹnìkan èyí tó ń pèdè tí ó sì tún jẹ́ pèdèpèdè lórí ètò ẹ̀kọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ti Orísun ẹ má jẹ́ kó yà yín lẹ́nu nítorí pé lábẹ́ ètò ẹ̀kọ́ yìí láti máa ń mu bo omi ọgbọ́n mu àti omi ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ni a ti bá pàdé lórí Orísun tẹlifíṣàn yìí nígbà tí mo bá wọn pàdé ó ti mú mi mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàápàá jùlọ àwọn lọ́balọ́ba àwọn lóṣèlú lóṣèlú mo ti bá wọn mo ti bá wọn ṣe nítorí pé àǹfààní tí mo rí nìyẹn ẹ máa wo Orísun tẹlifíṣàn nítorí pé Orísun làgbà ní ti ìṣe wọn ò kéré rárá ní ti èdè hmm, wọn tayọ lọ́pọ̀lọpọ̀ ìgbà Orísun tẹlifíṣàn ni kí ẹ yàn láàyò ire